Hallelujah. Yes.

a ó tún ṣe lè tún èrè wí lẹ́yìn tó dára tọ̀ hallelujah. ìbéèrè náà. tí èèyàn bá di àsìkò lóde ẹsẹ̀ ìkẹyìn ní ogójì sí ìkejì ní ogójì ẹsẹ̀. Ṣé ẹ ló wà dáa? lọ́dà mi ẹ̀yí láyìn ó ní ohun tó yẹ kó ti bẹ̀ jáde they have it they have to pay they will to their. For something in them already it was connecting them to the apostle. Praise God. Hallelujah. Read, let's read Jude orúkọ ọlọ́run kan ló pè àti ọ̀pọ̀ àti ọ̀rọ̀ òkú mìíràn ló sì fi ń jẹ́ tí wọ́n sì gbà wọ́n yẹ̀ bí. wọ́n sì gbà wọ́n yẹ̀ bí pé ẹja ara yín wà lọ́wọ́ ìlànà ìbéèrè. praise God. gospel àwọn sùn ti lọ UK náà ti mú gospel wa UK lónìí àwọn olè Áfíríkà USA àwọn olè Baptist nísìnyí muslim ti ń gbà lọ́wọ́ Twenty years kí làwọn ọmọdé wọn wà. àwọn ọmọ tí wọ́n ń di kókò kókò kókò kó àwọn ló ń pè ọ́dà àwọn ló ń pè ìjọ àwọn ló ń pè ìdílé àwọn tó máa wọ nídàlá church àwọn tó máa wọ crazy deal tí gbogbo ẹ ti já àwọn náà máa bá níbi tó ti ń mú instrument ẹ̀sà àwọn ló ń sọ́dọ̀ àwọn olóńgbò. Go to Lagos. People go to Ibadan. Even look at man and man on television. Ẹ máa wọ tẹlifíṣàn. Àwọn tó ń kọrin. Ó ní ayé ìsìn ẹ̀tàtẹ́mẹ̀tì. I'm telling you. Bàbá, kú ní sọ́kà kan tó ti sọ fún òun gbogbo wọn ti ti ti ẹgbẹ́ tó tó ti láwọ̀ wọ́n the same thing ni ẹ ẹ ẹ ọ̀hún lọ́mọ àti lọ́mọ àti lọ́mọ àti. Ẹ reject ìbànújẹ́ ló ti bẹ̀rẹ̀ olùkọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń ṣe kí ni ló fi bá wọn sọ̀rọ̀ ló fi jẹ́rìí. sẹ́yìn bàbá lẹ́yìn ṣé àpò ń kó àwọn tó wà níbi àwa àwà níbẹ̀ àwọn àgbẹ̀. níbi tí àwọn tí tó tó yẹ àtàwọn tó ń ṣe pọ́s tí yọ tó bá ẹgbẹ́ lé kó. ìyá wọ́n wá En ik we thirty one thousand naira. Wọ́n lè five hundred. That's thirty one. And eh, they go work out 8,000, 7,000, not by 1,000. Èmi ò fẹ́ ọ̀fẹ́ lè ní ṣe tèmi o. Olúbọ̀ ṣe ní ọjọ́ ṣe ẹ ọ̀hún ti yọwọ́ dájú ẹ̀ ẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀pọ̀ fún mi lówó mi padà. Ìyẹn ìyá rẹ̀ ẹ̀ ọ̀nà ìyá rẹ̀ fún mi lówó mi padà wà tọ̀nà mi. Ẹ wá àwọn àwọn tó wà ọ̀gbẹ́gbẹ́ àwọn ọmọ ẹ̀fọ́ àti tàbí. Ah! One thousand for what? He said, lọ́wọ́ kan. work. Sorry, my dábì kí ló ṣẹlẹ̀ láàrin kí ló kò sí nǹkan. Bó ti rí tí yẹn pọ̀ ló ti tẹ̀. Láàrin kí ló She was asking don't know what lọ asking for one thousand. One thousand for what? I Adébù lọ́rẹ́dà wíwílẹ̀. Bàbá rẹ̀ wọlé nípa The gospel is about the death of Jesus for our sin. Ó dàgbé ní ìrere yẹn. Nípa ikú Jésù Kristi fún ẹ̀ṣẹ̀ wa ojú àgbẹ̀kú rere Jésù nìyẹn. The sin of humanity and hope of resurrection for everyone that have been saved. Praise God. Ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn àti ìrètí àjíǹde fún gbogbo ọ̀pọ̀ tí a ti gbà. That's what we call us. That's that's I said the Lord space the death of Jesus for our sins, the sins of humanity a robe of resurrection for everyone that has been saved. This is the testimony of the Apostle Paul. Ẹ̀rí tí Apostle Paul ló jẹ́ in First Corinthians chapter fifteen Look at First Corinthians chapter fifteen one to four. Ó ta àgbègbè rere Jésù, ó ní ikú Jésù ti sèkú ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn ẹ̀ṣẹ̀ gbogbo èèyàn ti ìrètí àti ìlẹ̀kùn olúkúlùkù ọ̀gbẹ́ta gbígbàlà ohun tí àpọ̀sù pọ́ọ̀lù kéde nínú ìwé kọ́lẹ́tì nínú oríkàlógún ẹ̀sẹ̀ kìíní ti dìde ìkẹrin rẹ̀. Hmm. Yeah nígbà tí èyí sì dúró nípasẹ̀ èyí tí a ti tẹ̀lé lápẹ̀lú tí èyí bá di ọ̀rọ̀ tí mo ti wàásù fún mímú ṣiṣẹ́ bí kò ṣe pé èyí bá gbàgbọ́ lásán. ẹjọ́ túbọ̀ sùn yẹn dáadáa bẹ̀rẹ̀ láti máa sọ wáyé àbẹ̀tí sí. ǹjẹ́ arákùnrin èyí sẹ́yìn náà di mímọ̀ fún yín tí mo ẹ̀yin pẹ̀lú ti gbà Hallelujah If you give also make it known unto you. Praise the Lord. If you keep in memory

nínú iṣẹ́ àgbàdo cgm pfm nígbàgbé kàdé àgbà ọ̀dọ̀ àbúrò ìfẹ́ láti lóòrò ìrìn ní òníjẹ́ kíkẹ́ kan náà kọ́ ọ́nù ẹ̀dí àmì yìí nínú iṣẹ́ ìgbà àwọn ìkẹ̀kẹ̀ ìtọ́jú ẹ̀rọ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. mo ti wà káàtì nílẹ̀ ìlóyè àwọn tó gbé káàtì àjùmọ̀ tó jẹ́ mínísà káàtó kò sílẹ̀ kúrẹ́ lálẹ́ tó bá rọ̀ wájú àwọn tó bẹ̀rẹ̀ wà ní ẹ̀jẹ̀ kó bá wọn àwọn tí ó wà mẹ́tọ̀ dàgbà gbogbo àwọn olókèrè gbogbo wọn ti kú àwọn tí òkú ti gbé wọn kúrò because I was the youngest pastor minister tó jọ ìgbà àjẹ tí mo ti kú tí mo the youngest bàbá ọlọ́pàá àwọn káńsà ló kéèké dára pẹ̀lú bàbá adéyìn bàbá ọlọ́pàá nílẹ̀ ah, yìí ẹni ló káàánú bàtà àbẹ̀fẹ́ wọlé á. Ah, If a every word that we spoke, as I took that bí kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé a sìnkú rẹ̀ àti pé ó jí ìdè ní ìjọ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́. ó tó ìwé mímọ́ ìwé mímọ́ ìwé mímọ́. mo gbà fún àfihàn àti fún ara mi ó lè ọ̀fẹ́ láti padà sí ìwé mọ́ lórúkọ jésù kó pọ̀ sí i lọ. ẹ jẹ́ àpàtà sí i lọ. ìgbẹ́ àti ìgbésẹ̀ ń ta àwọn àlọ́ yìí.

Father, see that is a sign of spiritual blindness. That is the truth. You don't justify your error. It is when you are dry spiritually you justify your mistake. Ìyàwó ìjọba olùbínú, ọmọ kẹ́mi kò ní lọ bí òun rí o, olóhùn olùbínú ti mọ gbá ẹ̀sìn. sẹ́rí sá kò lè sí sísọ tó máa tó sọ wọ́n yẹn kò lè gbé sóko lè lánàá bá nítorí ẹ̀ kò ti sọ pé wọ́n ló gbọ́ ní ìsìn ó bẹ̀ sí bẹ́ẹ̀ lórí ó ní ìsọkúlẹ̀ ọ̀dọ́

olè àgbèrè pàṣágà ọ̀rọ̀ èdè ohun gbogbo tí àtijọ́ ṣe kí ni olùkọ́ dáná ó ní kíyèsí gbogbo wọn ṣe kí ni ìrònú wa ti yí padà àti kí ẹ̀dá tuntun ẹ̀ ṣe tàbíjọ́. Tí o All things are of God. Ohun gbogbo ṣe kí ni? Ó ń ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹni tó ti pàṣẹ Jésù Kristi máa wà làjà sọ́dọ̀ ara rẹ̀. Yóò sì ti fi iṣẹ́ ìrẹsẹ̀ ìlàjà fún wa. Níṣì, àwọn tó fi iṣẹ́ ìrẹsẹ̀ ìrẹsẹ̀ máa ń ta ìlàjà lé lọ́wọ́ ọ̀rọ̀. inshallah forgiveness of what? Transgression. 现在脖子痛，是不是？ the gospel. For men to be saved, Christian was ready to serve God through the preaching of the gospel. And this has said it about four times. For men to be saved, Christian was ready to serve God through the preaching of the gospel. Wọ́n ènìyàn láti di ẹni ìgbàlá. Àwọn àkàṣẹ́ gbọ́dọ̀ ṣe tán láti sin Ọlọ́run nípa wíwà sí ìrere. ti Ọlọ́run through the preaching of the gospel. So if you are not preaching the gospel, you are not saved. Mark chapter sixteen. Go to go to fifteen ah, to sixteen. Mark chapter sixteen, the Bible, we have Ah, one more passage. Sixteen, fifteen ẹ lọ sí gbogbo ayé ẹ máa ń wà ó sí ìrere fún gbogbo àwọn sí fún gbogbo ẹ̀dá ẹni tó bá gbàgbọ́ tá a bá fi sí rẹ̀ yóò là ẹni tí ò bá gbàgbọ́.